tẹ àwọn fúlàní ń gbèyàn lórí oko wọ́n á pààyàn wọ́n á ṣe wọ́n gbé ọba wọ́n gbé ìjòyè wọ́n ṣe gbogbo wọn wọ́n gbé ọba gan ní èkìtì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí <laughs> ilé èkìtì ẹ̀jọ̀ ọmọ ọba lálámọ ọba gidi gan wọ́n gbọ́ ah no ah ojú bàbá wa ò rí burúkú yẹn ojú àwa ń rí báyìí burúkú gidi nìyẹn. ọlọ́run fún Sunday ní agbára tó fi lè sọ pé a ò gbà kó fi kọ̀yà ó kọ̀yà fún gbogbo wa ni. agbára gbogbo tí àwọn oníjọ́ nígbà wọn tí wọ́n fi ṣe rúure fún wa ẹ ti kó gbogbo ẹ ẹ ti kó sọ́wọ́ federal government. kò dáa náà báyìí ó ń burú sí lójoojúmọ́ ni ó kàn jẹ́ pé ó ti wá bọ́ sẹ́yìn instruction ò lè ràn mọ́ instruction ò lè ràn mọ́ o. so ẹni tó bá ní gbogbo Afẹ́nifẹ́re ló ń fẹ́ instruction ò tán ra jẹ àwọn èèyàn tó bá wa ṣe rálì ìjọ yẹn one hundred and sixty six countries náà ti wá one hundred about four point two million people. nǹkan tán wá wọ́n wá their own country and they are all over the world fighting for it we don't have to be part of Nigeria so now they want their own country kò dẹ̀ sẹ́ni tó lè nìkan máa tó máa gbà kúrò lọ́wọ́ wọn they want their own country Nigeria is the thing holding us back and down Nigeria is holding us back Nigeria is holding us down. And it is time for us to free ourselves from that stranglehold. Our tó government sẹ́ gọ́ọ̀mẹ̀ntì for three years kí Nigerian independence tó dé. By 1957 àwa Yorùbá àti ní sẹ́ gọ́ọ̀mẹ̀ntì tiwa. So we were not one country essentially. Àjọrò gbogbo àwọn bàbá wa ń jọ̀yẹ̀ nìyẹn kan fi kó wa wọ Nàìjíríà. Ilé tí wọ́n pè ní Nigerian Commission in London eh, eh, West Region lónìí lónìí bẹ̀rẹ̀ wọ́n wá ní oúnjẹ Nigerian commission báyìí nígbà tó wá di nineteen ninety nine wọ́n wá ṣe constitution kan tó wá ṣe pabambarì gbogbo ẹ̀ pabambarì ni jìbìtì constitution ni kò sẹ́ni bẹ́ẹ̀ ni jìbìtì forgery four one nine constitution ni so àti wá kọ lẹ́tà sí Nigerian government pé àwa ò sí lábẹ́ Nigeria constitution yín mọ́ o kì í constitution ti wà nìyẹn a dẹ̀ ti lọ gbé lẹ́tà yẹn a ti gbé fún Buhari fúnra rẹ̀ ẹ̀ ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ báyìí ni wípé wọ́n lè gbé bọn wá kán ni wọ́n fẹ́ wá bá wa jà wọ́n dẹ̀ ṣe wá ń bá lọ báyìí ẹ̀ káwọn èèyàn wọ́n túbọ̀ ń pààyàn wọ́n ti wá lọ kó àwọn terrorist organization mìíràn wá látilẹ̀ òkèèrè àwọn ISIS àwọn al àwọn al ẹ̀ àti ọ̀ wọ́n ti lọ kó wọn wá àwọn ọmọ wa ọkàn mi dẹ̀ balẹ̀ wípé wọ́n máa gba ìlú tiwa sílẹ̀ ẹnì kankan ní òbáràn náà wa lágbára ọlọ́run ọlọ́run á dẹ̀ gbé àjàgà nàìjíríà kúrò lọ́rùn wa thirty five billion tó wá látàkó wa ní west yìí láti sọ buhari di president ẹ̀rọ bọ́lá tinubu ọmọ tiwa tó jẹ́ òun ló lùdì wọn náà ṣe yẹn ṣé kò yẹ kó dọ̀gá ńlá kan nínú ìjọba yìí àárọ̀ ọjọ́ kejì tán ti sún Buhari iná ti kíkì Bọ́lá wá síta the Yorùbá nation doesn't want to fight a war our politicians must not force a war upon us ẹ̀yin Yorùbá ẹ lọ múra ogun ti dé o ogun bọ̀ ogun bọ̀ ogun ò bọ̀ mọ́ ogun ti dé o tó jẹ́ kọkàn balẹ̀ pé máa tètè bọ́ sí i Nàìjíríà fúnra ara ẹ̀ ó ti fẹ́ tán o.